Àjàní ẹ sórí gbogbo etí mo fi hàn ọ lọ àwọn oko àròjẹnu bí ẹ̀gẹ́ bí ìwọ náà sáré bí hmm. ẹ̀gẹ́ ti jáde tágbàdo yọ ọmọ ńbẹ ẹ o sì rí àlà rẹ orí ẹnu àlà èmi àti láńlókun la jọ pa àlà pọ̀. wá wò ó torí àwọn ti apá bíi báyìí títí tó désàlẹ̀ odò lọ́hùn ọsàn òrombó òun ni mo gbìn síbẹ̀ ẹ ká lọ ká lọ wọnú oko. ẹ ǹlẹ́ ẹ mọ rọra. ká lọ báyìí wo inú kòkó mi rè igi owó lòún wò ó àwọn obì kọ̀ọ̀kan sì ń bẹ nú ẹ̀ ṣó o rí àwọn kòkó ilé tó ń wò yìí mo ṣẹ̀ṣẹ̀ gbìn wọ́n ni àwọn igi ńláńlá rẹ̀ wọ́n ń bẹ níwájú. láwọn kòkó ńláńlá tó tó ti gbó mo ṣẹ̀ gbìn àwọn eléyìí ni ẹ dúró bàbá mi hmm? ṣé kò sí nǹkan tẹ́ fi ń fi àwọn nǹkan yín hàn mí báyìí. kò sí nǹkan lágbára elédùà kò ní sí nǹkan kan wo ẹ o ti ń dàgbà náà nù ọmọ pé tọmọdé bá tó lọ́kọ ìlọ́kọ ni tọmọdé bá tó àdá àfi lé e lọ́wọ́ ẹ gbogbo ń tó yẹ kó o lásìkò yìí òun náà ni mo fẹ́ kó o máa wò yìí. ẹ ṣeun bàbá mi o ẹ káre ẹ ṣeun ńlẹ gbéra ńlẹ ẹ wo bàbá wa dé abúlé àwọn ilé mi tó jẹ́ pé mi ò ti fi hàn mo fi hàn hàn náà ọ̀kàrí yá lọ ọ̀ dàgbà ah! orí ọ̀ kàn kì ilé mi lé ọkàn mi. Hmm. mo mọ̀ pé peter àìsàn yóò bá mi dèrè gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo mú ọ̀rẹ́ inú oko tí mò ń rèé fi kòkó obì àti gbogbo dúkìá tí mo ní pátá lórí ilẹ̀ hàn ọ́ torí a lè pé yọ pẹ́ kọ́ yá a sì lè pé yọ yá kọ́ pẹ́ ará àgbà ń da ìbáṣepá ìkú láyé ará àgbà ń da Àjàní. bàbá mi. ohun méjì ni mo wá fẹ́ kó o dì sí ọkàn àyà rẹ má ṣe gbàgbé o èkínní. E ìwọ náà kúkú mọ̀ pé nínú olówó tí ń bẹ nígboro lẹ̀ ọ̀kan ni mo jẹ́ nínú wọn. bẹ́ẹ̀ ni bàbá mi. mo fẹ́ kó o fìwà jọ mí o kó o níwà pẹ̀lẹ́ má ṣe jàgídíjàgan ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo fẹ́ kó o máa ṣètọrẹ àánú àbọ̀ ọ̀gbọ́. mo ń bá bàbá mi kọ́ mọ́ ṣàánú fáwọn èèyàn gbogbo nítorí ọjọ́ iwájú gbogbo ibi tó o bá ń lọ kí oore àti àánú kó lè máa tọ̀ ẹ́ lẹ́yìn nígbà gbogbo. ẹ ṣe bàbá mi ẹ ṣeun gbogbo ohun tẹ́ ẹ sọ ẹ pátá ni mo ti gbọ́ mo sì ti gbà ẹ ṣùgbọ́n èyí tẹ́ wá fi kún pé bóyá ẹ a ní yóò pẹ́ kó yá ẹ yọ yín kúrò ṣe gbọ́ <coughs> ẹ pẹ̀lẹ́ o <coughs> ẹ pẹ̀lẹ́ bàbá ẹ jẹ́ ń gbómi àtàgbo yín wá ẹ pẹ̀lẹ́. wa lápò kọ̀kọ̀ àṣegbé òsì o ìtànṣán òòrùn yóò fi hàn lọ́jọ́ kan. egun ayé o egun ayé o èsì bọ̀ ọ̀run èsì bọ̀ ọ̀run àkọ́kọ́ tẹ̀tẹ̀ délé ayé tó dẹ́ tiẹ̀ sórí òfurufú dáńgádó. ilé ọ̀gẹ́rẹ́ ọmọ ọkọ yẹ ní pàǹkì tí a bò ó. gbójú bá ti ti ọ̀dẹ ojú ta pó bójú bá ti òmùwé ojú ti odò ojú kan ẹ̀pà ojú kan èrè. jagunlabi mi nìkan ṣoṣo ni o gbogbo ẹ̀yin irúmọlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sùn ojú ọ̀nà gbọ́dọ̀ tì mí èmi ni mo ti mọ́rí tí mo jagun nínú ilé ìkóró nínú ilé ìkóró èmi nìkan ni mo pa yàmọ́rí tí mo bá wọn jagun rà á tẹ̀kìtì ẹ̀fọ̀n èmi ni mo jagun oòrùn èmi ni mo jagun àkókò ogun orí mi kọ́ ń sọ wá yẹ kọjá ní oléréré ni kógun ó ti á kó mi. ìgbà. yọ̀dà fún mi mọ̀ pé ọ̀yá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, yọ̀dà fún yìí ìwọ àti àtàkọ́ rẹ̀ yìí. Eh, yọ̀dà fún ọ̀yá tẹ́wọ́ rẹ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ mi. báàbù eh? èmi ló dé. ẹ ń wọ́n rù ọ lágbára. nítorí kíni. Ah, yọ̀dà fún jagunlabi ọgbọ́n ǹjọ́ ṣèrántí pé mo sọ̀rọ̀ nǹkan mẹ́ta kan pàtàkì fún ọtí ń dayé rú. bá mi àkọ́kọ́. mo ní ràwúràwú òkun kẹ̀kẹ́. ṣé bálàǹtakùn ni. iyọ̀ iyọ̀ seposepo tí òkè ìbà ń kọ́. ṣé bálákàn ni. káre jagunlabi. yóò dáa fún un. èyí tó burú jù láàrin wọn gangan tí ń láàrin mùdúmùwá wa yìí rú. òun ni òtòtú kẹlẹkẹlẹ mọ́rọ̀. ṣé bá ló tán fi ń rẹ̀ ṣọ. èyí wà dáa fún ọ. ìdí pàtàkì kan ṣoṣo nù tí ó wà jẹ́ kí n ru ọ lágbára wò mí. ẹlẹ́ẹ̀kejì ni wípé ọjọ́ ọjọ́ kan làá jó ní làá jó ní àsìkò ìgbà kan làá jáàdò làá jáàdò. àsìkò ìgbà kan ń bọ̀ tá a sùn tá a ní jí mọ́ tíná wàá dilẹ̀ lẹ́yìn asoso jẹ mm. ìwọ̀n ọ̀pẹ wọn kú o ọ̀bọ mi sọ́ọ́rí ìkànnì àjẹ orí ìtalẹ̀ gòdògbà a sì jẹ́ ẹ̀yìn ọ̀bọ sọ́ọ́rí bàdíbà yìí tá a ká sọ kọ́lẹ̀ kẹ̀ sí ilẹ̀ ńlẹ̀ ni ó fi jẹ ojú àtàlábẹ́rẹ́ abẹ́rẹ́ afẹnudóná. ojú wá ati olóògùn ọmọ rẹ̀ akúlọ̀sán hmm. ojú tòmùwé ọmọ rẹ̀ awẹ̀ bódò lọ sọ̀rọ̀ hmm. mọ̀ pé èèyàn kan ọgbọ́n ọba lọ́gbọ́n gbogbo ọgbọ́n tá a dá sí ń ṣe ní ń pa wá lára bí abẹ ọmọdé bá bọ́ bá ṣe pé mi mo bí ọ ọ̀ lè kú bẹ̀rù bí ìbá ṣe mi mo bí ọ ló kù. bá ní wọn lóde ògbóló yìí ní fúnni níyàwó ìwé àti bàbá àgbà ah! tí fi dojúmọ́ béèrè gbogbo rẹ. Nka mi tọ orúkọ di ọ̀run ani àyà mi wà kiri orúkọ di ọ̀run sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ abidjan orúkọ asasi òbí mọ gbọ alágbẹ̀dẹ ọ̀run ayé òní fi soso ọwọ́ rẹ gún ọmọ ara òní fẹ́ dọwọ́ rẹ ọsẹ òní fẹ́ orúkọ ọwọ́ rẹ yẹ ọsẹ adibaba ayibagidi orúkọ tí wọ́n bẹ kú òkìtì òní orúkọ tá a parun tó ń bá mi tọ́fẹ́ lóbi òun ṣe olúwa rẹ̀ ní tuntun mọ́. àwẹ̀dẹ wẹ̀lẹ́ńgẹ́ àwẹ̀dẹ wẹ̀lẹ́ńgẹ́ ìwọ wẹ̀rí ọ̀la ọ̀gùn mọ́ ìwọ wẹ̀rí ọ̀la ọtí gbàrẹ́. yóò dà sórí ẹlòmíì ẹnu báyìí làpò ká tiẹ̀ sọ̀gbọ́ sọ̀rí ẹlòmíì ọwọ́ báyìí ni apá òkà tiẹ̀ apá òkà tẹlòmíì ọ wà lẹ́kùn rẹ̀ báyìí afẹ̀jẹ̀sínú pètèké àtútọ́ funfun jáde ọ̀bọ apá òkà tèmi nìyí o ìwọ ni mo wá yọ̀ǹda rẹ̀ fún jagunlabi ìwọ ni mo fún tọkàntọkàn ni mo fi fún ẹ ẹ yọ yìí o. Omi, omi. jìnnàtù rèé igi burúkú ti kọjú sínú igbó sunkún ọ̀rọ̀ burúkú báyìí ní sì tẹnu rẹ̀ jáde ọ̀gbọ́n mi nítorí òní kọ́ o torí ọjọ́ mi bàbá pààní sóògùn òkà ẹni tí ó jẹ́wọ́ òní fẹ́ bàbá rí ọ̀nà kọ̀nà tí omi bá fẹ́ gbèrò àti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ìwọ máa dáná fún wọn kí wọn máa yáná mo pọ ọ́ láṣẹ ni. ìyá mi o oh. bàbá mi o alásà alásà àsàwọ̀jà ẹ ti bù mí lásà mú ẹ̀yìn kì í bí ògùdùn gbọdọ̀ kàn gbàdà èmi tí mo dín ní kùtùkùtù tí mo kọ́kọ́ ọ̀rọ̀ mi wá gírígírí baálé ilé ló bí mi yáyà òtúyáyá yáyà ilé àwọn làákò gìrì ẹ̀sẹ̀ wọ. <laughs> ó kù nìbọn ró ó yá lanu rẹ. pariu. Ah! Ah! Ah! Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ọpẹ́ ní pẹ́ ní ẹja yàwó wọn lóde tó olú yìí nípúni níyàwó tó dé tèmi àti bàbá ọmọ rẹ̀. Èwo ló dé tójú ẹ̀yin méjèèjì kọ́rẹ́ dání báyìí? Ìṣọ̀lá. Hmm? Àjàní, a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ nsìn tó jọ mẹ́ta mo sì gbàgbọ́ pé àìsí ọ̀rẹ́ mọ́ ọmọ ìyá ni wá tí ọ̀rọ̀ bá wà tó ń gbé mi àti Akíndélé nínú tá a bá lè sọ fún ọ àjẹpẹ́ nǹkan mi ń bọ̀ ni torí bá a ti dọ́dọ̀ rẹ nísìn ohun tèmi rò pọ̀ sọ ni pé ah, Ìṣọ̀lá dẹ̀pẹ̀lẹ́ ohun tó ṣẹlẹ̀ sí ọ àní rírú ẹ̀ mọ́ o ni mo rò pé òun gbọ́ lẹ́nu rẹ. ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀. ọ̀pọ̀ pé ilé bàbá mi tí mo jogún ó jóná kí lè ní ìtò mọ́. Ah! aṣọ kan tó kù mí kù àti fìlà ó mà ṣe mi ò gbọ́ nǹkan kan. bóun ah, bó ṣe fẹ́ gbọ́ tíǹtì ní yọ sí ọ ah, bí mo ṣe jí láàárọ̀ ni mo ní kí n múra kí n wá bá yín fún tọdún tọ̀ látà ṣe ah, ó mà ṣe o. ṣé ẹnìkan kò farapa. kò sẹ́ni ó farapa o àmọ́ bí náà ti wá ọlọ́run ọba nìkan ló yé. àmọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tẹ́mi bá wà ìrètí ń bẹ àbí òye gba tèmi. Àjàní èyí nìkan kọ́ o. kí ló tún dé. oko bàbá mi oko kòkó tí mo jogún ó ti wọ mí o. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. èyí mo ní wàá sọ fún ṣọlá láàárọ̀ ìgbà tí eré ìdílé wọn bèrò ti péré ilé wọn ti jóná. kò burú bó ṣe wọ bá mi òkè òun ní ṣọlá rẹ̀ ṣé wàá rí n tó ṣẹlẹ̀ sóníkálukú wa yìí ìyẹn ò ní kẹ kárí jọ ńgbà tí ẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ ẹ̀mí ìfẹ́ jẹ́ kẹ ẹ̀rù jìnnà kò burú ẹ tujú ká ẹ fún mi láàyè díẹ̀ kí n ro ọ̀rọ̀ yìí wò tílẹ̀ ọ̀la ọ̀bá ẹ mọ́ lágbára bàbá mi òkè màá mọ ohun tí màá ṣe ẹ tujú ká ṣé èèyàn náà lè fi wá ń kórìjọ ẹ tújú ká òjè ẹ bó wa ni. dẹ́gbà ẹ̀ ò di ẹ̀mí rárá rárá ẹ̀mí ló dé. ẹ ṣeun mọ́ mi àwọn ọ̀rẹ́ mi méjì kan ló ní ìṣòro wọ́n wá sọ àwọn ìṣòro yẹn fún mi nígbà tí mo wá sùn tí mo jí wá rò wọ́n á ní ṣé ó ṣeé ṣe kí n ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ fún wọn. ọkọ mi eh, ó ṣoore fún wọn ò rí pé ó jọ bàbá rẹ̀ bí bàbá rẹ ti ń ṣe ni. kódà béèyàn bá bẹ́kún dé inú ilé yìí olúwa rẹ̀ ó bẹ́rìn jáde ní ìbànújẹ́ ọkọ mi. bó bá ti ṣe wà lọ́kàn rẹ ni o ṣe ṣe kó o ṣoore fún wọn bó bá ti ń ṣoore fún wọn orí yóò máa tọ̀wọ́ náà lẹ́yìn. ẹ ṣeun màmí ẹ má ronú o má ronú mọ́ o kó jẹ́ kọ́kàn rẹ̀ ó fúyẹ́ o kárí láì. ẹ ṣeun o jẹ́ ọ̀rẹ́ àwọn kábíyèsí tó wá láti ìlú òdì kejì láti wá bá wọn ṣe àjọyọ̀ ọdún tọdún yìí pé wọ́n káàbọ̀ o ẹ pẹ́ fún wa o ẹ tó èyí tẹ́ bá wa sọdún èyí ẹ bá wa ṣe tẹ̀mí kábíyèsí o. já lọ ní orí mo lè lè tiwa. ṣe bọ́ ọmọ ọba tí bẹ́ẹ̀ láàfin òní. ọmọ ilé wò lélẹ̀. ọkọ mi tí mo sọ pé mo fẹ́. iye iye iye ọkọ rẹ. a ó yà wẹ̀rẹ̀. tètè Ah, eh, kábíyèsí nǹkan ti dàrú ó ti rújọ àwọn ah, ọmọ kan ti pa ọmọ bàbá ságbà náà. ọmọ mi ẹ̀wọ́n nù wọn náà ẹ̀wọ́n nù wọn ẹ̀wọ́n nù wọn mọ̀ mi dà ọmọ mi ọmọ mi ọmọ mi mọ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì. mo ń wèrè yín wá ń gbà tí fi ń lù mí lóògùn oògùn kọ́ ọmọ gba yín gbòmọ̀ ni ọba ọmọ táwọn mi lọ́wọ́ kí ló dé wọn pa táwọn ọmọ ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ọba rẹ̀ ó dùn. wọ́n lù lóògùn ni. oògùn bò mm, mm. oògùn kọ́ o wọ́n sẹ̀ ń gbò ni ah, ta ló pa. èmi náà mọ̀ rí bàbá. ebe ẹjọ́ wá bí mi. ta ń fi ojú adé gbolẹ̀ tá ń fi tá ń forí adé gúngi kábíyèsí. ẹ má bínú ah. ẹ dákun ẹ yòókù lé mi n ó mú ọ̀daràn kílẹ̀ kílẹ̀ kílẹ̀ wádé kílẹ̀ wádé ọmọọba kí wọn náà wádé. ìdí ah, ah, ẹran pa iná lẹ́sìn wà bọ́mọ bàbá ilé èdè bí ò bàbá oúnjẹ yìí lẹ dáràn o. yeye ẹ dákun ẹ fún àṣẹjú díẹ̀ ànípẹ́ parí ẹ ọba lọ́la hmm. ó dáná o. Hmm. ọlọ́run ó sì dàbí ẹni pé kí n mi gbogbo ká mọ́ nǹka rẹ̀ yọ dà fún ọ yọ yọ o ò ní tìṣe wo orí ò gbé mi dépò bàbá mi orí ọ̀wá gbọ́mọ tiẹ̀ náà dépò mi káwọn ọmọ rẹ̀ ọjà yìí kò ní í jẹ kò ní í ṣe bó ṣe dáa bó ṣe yẹ ọmọ sínú lórí ẹran rẹ o àkùnmọ torí tí ń dàn mọ èsì gbogbo. kẹ́mu ló ní ọmọ ẹ ṣe ọmọ lọ́nà. èsì jù kú tó dáadáa ojúkójú ò ní wọ̀ máa jẹ́. ṣé wàá rí ilẹ̀ tí mo sọ pẹ̀lú láti di ibi ọ̀sán títí dé ibi ibi tẹ̀ ń wò ibi àlàyé ẹ o ibẹ̀ ni ilẹ̀ tí mò ń sọ fún yín dé. ṣé ẹ rí nígbà bàbá mi ò fi kú ó fi oríṣiríṣi nǹkan oko lẹ̀ fún mi bíi oko àgbàdo oko ẹ̀gẹ́ oko kòkó gbogbo ẹ̀ sì pọ̀ jù nígbà mo wá rí i pé ó ju agbára mi lọ mo wá ní mọ̀dára mi láàmú kí n tó wá mọ kọlẹ̀ yìí ṣé ó ti yé yín. mo wá fẹ́ fi ilẹ̀ ọjọ́ sì ti pẹ́ lórí rẹ̀ mo wá rí i pé gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún yín mm-hmm. pé kí n kúkú fún ẹ̀yin nílẹ̀ bí kẹ́ ẹ mọ̀ gbé nǹkan sí. Àjàní àwa nìkan tán. ẹ bẹ́ẹ̀ ni. Ah. láti bí ṣé ó ti yé yín láti bí dé ìdí igi ọsàn lọ́hùn òun ló tún dé bí ọ̀pẹ̀ òun gbogbo akíndélé ah, yóò dà fún ọ. àṣẹ ọ sórí ire. àṣẹ torí bẹ́ẹ̀yàn bá ń gun ẹsẹ̀ nínú mi báyìí ká kọsẹ̀ oore tó o ṣe fún wa yìí kò wọ́pọ̀ láàrin ọ̀rẹ́ síra mọ́. bẹ́ẹ̀ni ọlọ́run ni ó san lẹ́san torí bàbá là á san ẹ̀san padà à ń tanra wa jẹ ni ọlọ́run lọ bẹ lẹ́san lọ́dà fún ọ. bẹ́ẹ̀ni kí la wà fúnra wa fún. ẹbí èsì rẹ ẹbí èsì olè adé gbé ọ. ẹ lálejò láti bo. ọmọ ọba ọ̀rẹ́ yín ti ìlú òdì kejì tí wọ́n torí ẹ̀ sangbadé ń gò lẹ́yìn ẹnu. bẹ́ẹ̀ni ẹ sọ̀n sá ẹnu ẹ kùnkùn kùnkùn tí wọ́n torí ẹ̀ sangbadé ń gò ọ̀rọ̀ tí ń polóko lẹ́kún. níwọ̀n wọlé. olùkú máa sọ fún bàbá jẹ́ pé lóòótọ́ wọn gbàǹgbò lórí. Hello. ǹlẹ́ o kábíyèsí ẹ mọ̀ owó lẹ o ọmọ aláwáyé yóò jẹ yín ṣe o ojú òní tì yín o mo mọ̀ rí ọ. bàbá mi ló rán mi sí yín bàbá mhm. wọ́n ní kí n wá bẹ̀yìn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjọ́ tẹ wá bá wa sọdún pé kẹ́ mọ́ bínú bàbá. ọ̀dà n ò bínú ìjẹ́ ọlọ́mọ náà mú. wọn ì tí ì rí mú bàbá wọ́n sì wà lẹ́nu wíwá rẹ̀ wọ́n sì ti ní tọ́wọ́ àwọn bá ilé tẹ̀ àwọn ó fìyà jẹ tí ó pọ̀. ìyá tọ́ sọmọ náà ó sì tó tọ́ sí ìdílé ẹ̀ gan ọlọ́run ó fún ọ rí ah, ah. ọmọ aláwáyè. mo ti fẹ́ mọ̀ ọ lọ bàbá. ẹni ọwọ́ wa gan ò sí nílé sóòdù òde. gbadeko wọn rán mi sí bàbá ẹ̀yin wọn rán mi sí mo sì ti ṣiṣẹ́ fún yín. ibi ó yí ọmọ nù àròkọ ń bàbá rẹ paránsẹ́ sí mi. sọ́ọ̀ ní dúró n lè dúró bàbá n máa wá bá a ṣe ń jọ mi wọ́n rán mi sí ìyá mi àgbà. kò ó dàbọ̀ bàbá. ojú ò ní ọ ẹ ní kú rèwerèwe o. lẹ́yìn ẹ òkú ó. Ah. Bíọ́lá. Déọlá kí ló dé ọ mọ̀ wípé mò ń dààmú láti yejọ́ nítorí rẹ̀ mo fẹ́ràn rẹ̀ gan ni ó wù mí kó jẹ́yàwó mi o kí ló dé èmi mọ ni ọ mọ̀ pé èmi gbadé ọmọọba ni. ẹ ǹlẹ́ o ọmọọba tí ẹ sọ fún ipò ọmọ ẹrú ni ọ ni. ta ló fọ̀rọ̀ lọ à ń péjọ ọ̀ràn jáǹkan yọjú. kò lè rẹ̀ tipátipá náà fi ń fẹ́ yàn ni kò wù mí ò lẹ́lẹ́bẹ̀ ẹ sì máa kó bó ṣe é ṣe yín lọ. ọkàrẹ ọ̀rọ̀ ti ọjọ́ ń lójú nígbà tí ìtì ṣèwọ ọmọ onímọ̀ ọ̀fẹ́ ìbájẹ́wọ nínú rẹ amádùn wumi mo fẹ́ràn rẹ mo sì fẹ́ kó o ṣe tèmi ó gbádùn mi tó. àìkú fánlẹ̀ ìfáǹsẹ̀ bí àlà orí nǹkan ìyàwó tèmi ni ṣé ìwọ náà rí wo ọmọbìnrin tí mo ní ń dà mí láàmú ni. ọmọ ọba ẹ sì á fẹ́ wa. bẹ́ẹ̀ bá fẹ́ wa ẹnu kọ́lá máa yí wọnú ọlá náà ni. káàbọ̀ àbí èsì irú ayé wo gan-an ló wà ń gbé yìí àbí o mọ̀ pé òòṣà jẹ́ pé méjì obì ò pé nù. ọ̀rẹ́ mi ìwọ mọ̀ pé kò sáyé ohun jíjẹ láàfin lọ́wọ́ ara rẹ mọ́nú ìdààmú báyìí gbọ́nà mo joyè kí ló mú ọkọ ọmọ ọba gan-an. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ pọ̀ ní ìwé kan bọ̀ ṣorí ń jọ́ náà lọ́hùn ilé mu wọ̀. Swagga, swagga, swagga, máa wò. Swagger Swagger. Swagger ni jọ̀ọ́, concert ni jàre. Kò sí láburú, ọkàn ẹ balẹ̀. Ọ̀pá tí ẹ gbéràn ni ọ̀pá mi ni kò séwu. Gbádégẹṣin ọmọ ọba ló ń fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ní kábíyèsí ìpàrọ̀ kò ránṣẹ́. Gbádégẹṣin. Bẹ́ẹ̀ni. Yóò fẹ́ mojú yín. Bẹ́ẹ̀ni bọ́sẹ̀ jẹ́ náà nù kò jù bá lọ àní àmọ́ àwọn ọ̀yá ẹ̀jẹ̀ àná. lọ́wọ́ sẹ́mi náà kò pọ̀ orí ibú ìwà amú bàbá mi. bí ẹgbẹ́ mi sọ̀rọ̀ ọ̀pá ọ̀lọ́pàá orí ibú mo jẹ́ gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ́ ẹni wọn bá gbọ́ pa ìwà lé wọn ó ti dó lóríire ó ti dé yẹn pàtàkì. sọmọ bá wọn bá ti tẹ̀lé ni. ẹ bá a ṣe ń lu wa nù ọba ọ̀ṣọ́ o kọ̀ọ̀bá ọ̀ṣọ́ o ó wù ó wù nù yóò sì fẹ́ ọ. ọmọ ah! ṣe o. tí èbá ṣe wípé ọlá tiẹ̀ gbogbo ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ àlọ́ jíṣẹ́ gbọ́mọ̀ ẹ bá ẹ bá lọ bẹ́ẹ̀ à. Ah, ah. ẹ bá a lọ sọ pọ́pà burúkú gbogbo òlu lọmọ ìrí fíhùn èmi mọ̀ wọ́n sì dáràn rẹ̀ bàbá ọmọ lọ́mọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀. Hmm. àfi bẹ́ẹ̀. ẹ sọ fún kábíyèsí ẹni mo ti gbọ́ wọn rọwọ́ mi. ẹ mọ̀ lọ ẹ mọ̀ <laughs> lọ ẹ mọ̀ lọ bẹ́ẹ̀. wá kí ni ń ṣe ọ́. Ah, ah, ó sì ń sọ pé ọ̀pá burúkú má sọ bẹ́ẹ̀ mọ́ ibikíbi tí wọ́n bá ti gbọ́ pa wọ̀ ẹ̀ ń tètè soríire nù ọ̀wọ́n ìpínlẹ̀ ọ̀pá burúkú. bí bá lè ní mi ìfẹ́ ńkọ́. ọ̀fẹ́ kí ni ẹnikẹ́ni tó bá tako kábíyèsí tó bá lóun fẹ́ ọmọ bàbá wọn aburú máa máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni ah, wọn èyí ọ̀rọ̀ kábíyèsí padà o. a sì sá lọ. sá lọ bo ibikíbi tó bá sá lọ ogun dé ńbẹ̀ nu wàhálà dé ńbẹ̀. kí ló bàlú sí mo ní ọmọ bínú kábíyèsí bá fẹ́ ó soríire nù ó soríire nù. lọ́rọ̀ kọjá mi ṣe dayọ̀ ọba lọ́la hmm. ọ̀pá ni wọ́n fi mú ọdẹ yìí ọ wà yọ̀ǹda ni mo fẹ́ mọ relé ó sì dúró díẹ̀ kó bá ń sinmi díẹ̀ sí. èmi ò lè jẹ́ kí wọ́n á pọ̀ pàdé mọ́lẹ̀ o wo mo relé mi. ọ̀rẹ́ mi. ìyàn àmọ́ fọwọ́ bàbá tiẹ̀ fẹ́ ọ lé mi dédé ara mi ló ṣe é. ilé tí mò ń sọ fún yín rèé o tí mo sọ fún yín pé ó wà lára ilé tí bàbá mi fi ilẹ̀ kó tó dolóògbé. ilé ọ̀hún tóbi o. ilé ńlá ni nígbà tó wá sọ pé ilé yín jóná mo wá rò pé tí n bá ní kí n kúkú mú ọ wá síbí kọ kọ wa mọ gbé bẹ̀. Ajani. Ajani ṣé mọ̀ sanwó. Ah, sanwó bíi ti bó o ọ ní san kọ́bọ̀ fún mi kọ́ọ̀kan mọ́ gbé bẹ́ẹ̀ mo sì bí wọn. Ah, Àjàní àmọ́dọ̀rú ẹ̀wò láyé ewọ̀. yóò dáa fún wa Àjàní. Ah, ẹni sùúrù o ẹni sùúrù o ẹnu àdúrà tí mo kàn fẹ́ ká máa gbà ń sìn ni pé Èdùmàrè tó so wá pọ̀ tó wá ń fi wá ṣe ọ̀rẹ́ ara wa hmm. tó dẹ̀ fi irú ìfẹ́ sí wa lọ́kàn kó má yà wá. àṣẹ àṣẹ àṣẹ àbálẹ̀ kan lélẹ́yìí akíndélé bá ń dúpẹ́ lọ́wọ́ àjà mi o. mo ṣeun o kò tọpẹ́ àbá kúkú ní ká wọlé wò kí wọn náà rí àwọn yàrá abẹ. ọyà tó bá wá yá ó wà wá ọ̀nà tí wọ́n fi wá túnṣe. ẹ jẹ́ kó mo lò nílé mi. ẹ̀rù mọ̀ ń bà mí. ẹ̀rù ń bọ̀ èmi ní ń bọ̀ lẹ́rù tí gbádégẹṣin ọmọ ọba yìí náà ni tí o dẹ̀yìn lẹ́yìn rẹ àbí. àjàní mo bí mo ti sọ fún ọ pé kùrọ̀lá lábàkú ẹ̀wà ẹni tí ó bá gbà ń lọ́wọ́ rẹ ó múra a ní o fọkàn rẹ balẹ̀. <laughs> mo jẹ́rìí rẹ̀ èmi náà ń bá ọ sí ẹni ń bá sí ẹni ah, kò sẹ́ni tó lè gbà ọmọ lọ́wọ́ o àkódà ah, tá a bá rẹni tó bá lè gbà ọmọ lọ́wọ́ pẹ́rẹ́ ó ti gbẹ̀mí mi lọ́nu. ṣó ah, ah, wá lè téèyàn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ tàbí wà rírú ìwọ ìwọ ìwọ tó ọpọ́n báyìí tí ó. Àjàní èmi ló wá ń sìn. Hmm. ọmọ ṣe bí ẹni tí ọmọ ń parẹ nù. Àjàní mú ẹbí mo ti sọ fún ọ pé n tí ì mọ ọkùnrin ó sì dọjọ́ ìyàwó mi kọkùnrin kankan tó lè bá a lò pọ̀. Hmm dákun mọ́ bínú wọn gbàgbé ni. ó ṣe sùúrù ni òun. jẹ́ ń tètè wá mọ́ ọ lọ mi ìfẹ́ pẹ́ tó délé. ó dàbọ̀ èmi gan-an màá ṣeré dárúrọ̀ àwọn ọ̀rẹ́ mi láìpẹ́. ti ń sùn. ẹ ah, ti ń sùn. Eh, kò fún gbà náà ẹ má jẹun dánígbó eh, mo fẹ́ sáré dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. dé ọlá ọ̀rẹ́ rẹ kan ó ti lọ ni. iye mọ̀ ti padà sáàfin tiẹ̀ ó ti lọ ṣe díẹ̀. ń gbò ti lọ bó wọ́n tó wá ń gbà lọ́nà ìsìn ó mọ̀ pé lẹ̀ ti sú ni Àjàní jàkùmọ̀ kì í rìndì ọ̀sán o ẹni abí ilé kan ìrìn ìró. èmi mo sì ní káwọn ọ̀rẹ́ mi já pàdé lálẹ́ yìí o. kó o ti àgbọ̀nrán dùn kó o ti fún mi kó o sì gbégi sẹ́yìn o gbọ́dọ̀ jáde. alákọ̀ọ́ka. akédele ó ṣọwọ́ àlọ́ ṣé òsì. mo ti dé náà mo rí ìyá wa wọn lọ jáde kó ní gbogbo wa ni pé ká lọ lé eh, ìṣọ̀lá. Hmm, òótọ́ ni àwọn nǹkan kan ló lọ́lù ní àná ní òdìjà eh. ráyè wa mọ́. ìgbà ńlẹ̀ sì ṣú ó ní kí n kúkú sùn sọ́dọ̀ wọn láàárọ̀ yìí mo sì jí kò pé kí n lọ múra oko ìgbà tí n fi dé inú ilé ilẹ̀kùn tí mo ti gbẹ́ngbẹ́ng jíjá mo bá o gbogbo aṣọ mi olówó iyebíye àtowó tó wà nílẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́. ọlọ́run ti kó gbà wá lọ́wọ́ àwọn àgbára ọlọ́ṣà yìí o. mo wá rò pé kàkà kí gbajúmọ̀ ní ìhòòhò kó kú ó yá o. kí ni mo fẹ́ ṣe. Akíndélé a ní kó wọn máa sọ̀rọ̀ nǹkan báyìí mọ́ ayé sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu kò dáa. kí ni mo fẹ́ ṣe. jóná mọ̀ ń bọ̀ sótìyẹn. akíndélé ń gbà èmi tán ah, ah, ah, akíndélé má ti ọ̀ràn sí mi lọ́rùn iye nǹkan tẹ̀yìn ọ̀rẹ́ mi ò mọ̀ ni pé gbogbo nǹkan tí mo níwọ̀nyí tèyín ni gbogbo nǹkan tẹ̀yìn náà sì ní pátápátá tèmi ló ń ṣe àmọ́ tó bá jẹ́ pé ẹ̀mí mi sì wà nílé ayé ìyá kan ò níjọ́ rẹ́ mi. ẹ ǹlẹ́ akíndélé gbogbo ń tẹ̀ sọ pátá gbà mọ̀ gbọ́ lọ́dẹ o wo ó sọkàn rẹ bírí ni tí ó sì ju tiwọn lọ ah, lágbára lọ tó o gbọ́ pẹ̀lẹ́ à ah, má ṣe o. ìyẹn nípa ẹ̀gbọ́n tá à sọ. mo wà lọ́ọ̀dẹ gbogbo ẹ̀ mò ń gbọ́. bó ṣe rí nìyẹn ìyá wa ìyá wa hmm? ẹ dákun ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Àjàní ẹ tún wo nǹkan tàbí àtàwọn akẹ́kọ̀ọ́ fún mi. Ah, kò gbọ́dọ̀ mọ̀ ṣe é bàbá rẹ̀ ló fi jọ bí bàbá rẹ̀ ṣe ń ṣe ń gbòǹbẹ̀ láyé nù. oore tí Ọlọ́run sì ti rán pé kó máa ṣe òun náà ló ṣe fún yín yẹn ẹ jìjọ pẹ́ fúnra yín ilé ọkọ mi. ọ̀rọ̀ náà iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni àìfi rán mi ni hmm. ìgbà bí ọmọ mi ni hmm. látijọ́ àti wáyé ni ò hmm. ti jẹ́ àsìmí mọ́lé ó lóun ọ̀sà fẹ́ ọmọ ẹni dandan ẹ̀kọ́ eh, eh, tó ń tí à ń tẹ̀lé torí ẹ̀ dìde yìí ẹ̀ bá ráyàn náà ni ẹ mọ̀ pé ipò tẹ wà yìí àti tèmi ń tẹ bá rò lọ́kàn pọ̀ wù yìí àfaramọ́ tèmi ni ó kà á jẹ́ pé ọmọ náà bóyá ọ̀nà tó gbà dọ́wọ́ mi ni o torí yẹ ẹ̀pẹ́ o torí bí nígbà tí àwọn babaláwo sì yẹ ẹsẹ̀ táyé ẹ̀wò wọn ní ẹ̀yìn gẹ̀dẹ̀ ọmọ ni ohun ẹlẹgẹ́ kò sí làlé lọ kò sí yankan fún àfi ẹni tí ẹ̀mí ẹ̀ bá ṣe ọkọ ni kọ́kọ́ bá bá ní ó jiyàn tọ́wọ́ lọ́kà ni wọ́n wà kàn. kábíyèsí hmm? láti lè kín ọ̀rọ̀ yín lẹ́yìn hmm. bẹ́ẹ̀ ṣe ń ròyìn ọmọ òun láti jẹ́ pé àwọn ìyá ńlá ya wa kan tí wọ́n ti kú lọ́lọ́run pé ó gbọ́dọ̀ yín padà wá. Hmm, tó ṣe pé ńgbà àwọn èkú wọn ò gbádùn kankan hmm, hmm. wọn ò ráyọ̀ kankan jẹ wọn wá ń rí wa lóde ọ̀run pé àwọn ọmọ àwọn ti wà ń pò láti tọ́jú àwọn aláṣà wa. ìdínú tó fi jẹ́ pà wá gan-an lọ́tọ̀ sí. kò burú ẹsẹ̀ á wo ọ̀rọ̀ àṣírí níyàtọ̀ kọ́fẹ́ yín lọ́wọ́ àlọ́kàn mi àtìyẹ́ àbí òye ẹ kódà abadé ju wípé ìyá kan ń bẹ èèyàn pàtàkì ni ìyá àyè àgbàlagbà ni ìyá àdúrà gidi ni ọgbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọmọ gbọ̀. ẹjọ pọ̀ sí. gbogbo tẹ́ bá lẹ́ ń fẹ́ àfaramọ́ tèmi náà ni. òkun lákàáyé níjà olè jẹmọ ìlú ọ̀rọ̀ kókòròdò àfọkọjà. orin mi náà kọ́ ẹ bọ́rin obìnrin mi ni ọkọ ń dẹ́gbọ́ aya rẹ̀ ń dẹ́gbòrò ọkọ ń pẹ̀ràn ìyàwó ń pààyàn. Jagunlabi ọ̀rẹ́ kìnìún onílé ìbọn àtúnṣe o ìwọ́pọ̀ fún eh, ọmọ yìí jáde ọjà yọ̀ọ́ bá rin ojú rẹ̀ dáadáa ọ̀gbọ́n èyí ojú dáa láwọn. ǹlẹ́ o bàbá yín bọ̀n bàbá yín bọ̀n tí ò mọ̀ yàn kí. gbádẹ́gẹ̀sìn lẹ́nu rẹ̀ ọmọ gan o. èmi ni ǹlẹ́ o bàbá yín bọ̀n ètò ìbọ́lẹ̀ lórí ẹsẹ̀ tọ́ọ̀dọ̀ bálẹ̀ tọ́ọ̀kì mi ráńpẹ̀ mi bàbá yín bọ̀n àánú rẹ̀ ń ṣe mí ọgbọ́rọ̀ táwọn àgbà máa ń sọ ni pé sọ̀kalẹ̀ gbèrú mi ò yẹ ẹni tó gorí ẹṣin lọ. àwù ẹ̀jẹ̀ méjì ní bẹ́ lára ẹ̀dá ìkan ẹ̀jẹ̀ èèyàn ìkan ẹ̀jẹ̀ ẹṣin. àwa ọmọ ọba báyìí la lẹ́jẹ̀ èèyàn la ọ̀rẹ́ yìí mẹ̀kúnnù báyìí ẹ̀jẹ̀ ẹṣin ní bẹ́ lára rẹ̀. kò sí tó fi yàtọ̀ sí ti mò ń yìí. má wọ́n lọ́rùn o. ìwọ ọmọkùnrin tí mo ń sọ̀rọ̀ séèyàn èmi ló gbadé gẹ̀ẹ́sì ẹ máa wo ọmọ bíi òkínní n ò rí ọba wí bàbá rẹ lọ́jọ́ wo mi mo bọ̀wọ́ tarúgbó mọ́ ọ la bí bẹ́ẹ̀ kọ́ ń bá ní wọ́n dá ọ̀dọ̀ balẹ̀ kẹsìn mi ó gùn ọ lọ kó máa gùn ọ bọ̀. àmọ́ ojú ò tún ra rí òwe àkàlà kóso. bàbá mi ṣe bẹ́yìn lẹ sọ pé orúkọ ló ro ọmọ lẹ ṣe sọ mí jagunlabi bẹ́ẹ̀ ni. ẹ ti tún sọ pé tẹ́lì yẹn bá dà mí lóògùn kí n fọ́ lẹ́yìn. ṣe bẹ́yìn lẹni téèyàn bá domi tútù sí mi lára kí n domi gbígbóná lù. kí wàá lóde tẹbi jẹ́ kọkùnrin olórí ibú yìí lọ. jagunlabi sórí owó tá a fi rẹ̀ kó o mọ̀ràn kì í jẹ́ àdùnnú ọgbọ́n àbọ̀ ọ̀gbọ́n kò ní í torí ìtẹ̀mí bàjẹ́ má jẹ́ ká forí ẹwà gún gbàgede. àwọn ọmọ ẹ mọ̀ bí ológun kí ló ṣẹlẹ̀ ọ̀tún ọgbọ́n náà mi ò àṣẹ yóò ní dí ọ àṣẹ àṣẹ. èmi ọmọ pé bí ẹ bá wà lú ìdérè yìí o. báwo. mo kó bọ́n ta dédé ọ̀rọ̀ sakabula mi nítorí mo fẹ́ rè mí lọ́la ntún ọ̀rọ̀ sakabula ń ṣe báyìí ojú tí mo gbèsè ọ̀kan báyìí gbadé ni mò ń wò lọ́ọ̀kan nbà ìbọn yìí ṣe èrò ẹ̀mí mi ni pé bàbá ti déwájú mi o yọ tiẹ̀ kí mi ó sì kí mi lóòótọ́ ó ní ìlà o bàbá ẹ̀ ń bọ̀ gbàdé gbàdé kẹsí á máa bá kan náà kí ló jẹ yó ntọ́ bọ́lẹ̀ láyà mi tó yìí ah, ah. èdè mú ni mo tiẹ̀ mú mọ́ra náà mo mú mọ́ra wọ́n á pè mo ní gbàdé ọ̀rí mi ni àṣé mo ti ná bọ́lé mi ó re mi tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kódà gbogbo ìtàn mi nù lùyìí ẹnu gbadé ló ti bọ́lẹ̀. <laughs> dákun mo forí bàbá mi bẹ̀ ọ́ dákun mọ́ bínú sí jọ bá ń dáríjì. kí ló jẹ yó ǹjẹ́ àwa àwa ẹ̀yà àgbàlagbà ẹ̀ sáà tó ọ pèlè bàbá ń bọ̀ ike àwa nù. nígbà máa jẹ bàbá ń bọ̀ ń lu wọn kọ́. kò ní bí <laughs> mo forí bàbá mi bẹ̀ ọ́ dákun dákun mọ́ bínú sí. àbáwọ̀ fẹ́ràn mi hàn ní òlù yìí èmi aláyàbí òkè mo sọ bẹ́ẹ̀ fún ọmọdé ní í ṣe gbádé gẹ̀ẹ́sìn ọmọdé ní í ṣe. ọmọdé ní í ṣe ta ni. gbádé gẹ̀ẹ́sìn. ọmọdé ní í ṣe àdúrú ọmọ tó dàgbà tó yùn. dàgbòlù ṣé bọ́ mọ̀ pé irú rẹ̀ ṣẹlẹ̀ sí mi nílé rẹ̀ rí. má fọ lójú àbí kí ni ń ṣe ọ́ tó tẹ wò kọ́bẹ̀ ń bọ̀ tó ń ta rọ́bà. bàbá ẹ̀yin náà kọjá kíá èmi ni nǹkan dákẹ́ wò òbí ṣe ń bá mi sọ̀rọ̀ ọgọ̀ ọgọ̀ wọn ìbá gbàlagbà sọ̀rọ̀ báwọn. ṣé nǹkan tí mo sọ tún ti burú jù ni mo ní ẹ kọjá kíá. ṣèṣe kò yé bó ṣe ń bá mi sọ̀rọ̀ náà ṣe sọ̀rọ̀ ọ̀dẹ. bàbá bàbá ẹ ṣọ́ra ni o àá ah, kí ló dé báyìí ẹ lẹ́ ń gbá mi lórí. mo fún yín lè tẹ́ gbá ẹni o tẹ́ bá tún gbá mi ẹ̀ rí nǹkan tí mo ṣe fún yín. ó gbà ń bá kátó rìbọ ọ̀gá mọ̀ọ́kọ̀ kọ̀ọ̀kọ̀ ah! tí o bá ṣe bàbá mi tó wà nulẹ̀ wọn ò bá dán oògùn wò lára yín. lára tèmi oògùn wo ìyá láyé ẹni oògùn wo ìyá láyé ẹni ìwọ ta ni oògùn wo ah! akadi ìwọ ta ni ọ̀tún. àbọ̀ ọ̀gọ̀ ọmọ rẹ ló dógùn wò lára tèmi. Ah! ìgbà bàbá rẹ lọ lọ́dọ̀gùn wò lára rẹ odidi ọ̀tún ìlú ìwọ ìwọ ọmọ ìjọba. bàbá ẹ má bínú. àfihàn bàbá lẹ. ẹ má bínú èmi mọ sẹ́yìn o èmi mọ sẹ́yìn bàbá. ẹ má bínú àbí kíkiri ti ń ṣe é gan. <laughs> omi ṣe tàka sí mi. Ah. abẹ́rẹ́ ti tàka sí. dákun mọ́ bìnú dákun. mọ́ bìnú ọmọdé ní ń ṣe é. ọmọdé ń ṣe léyìí. èyí ọmọdé ò ṣe léyìí o bí wọn bá tẹ bínú sí ọ ewu orí mi ò lè ṣépè fún ọ. Ah, ọ̀tún mọ́ bìnú mọ́ bìnú. ẹ ẹ kọ́ ọmọ yín o. dákun mọ́ bìnú mọ́ bìnú mọ́ bìnú dákun ṣé wọn náà wàá mọ̀ yìí pé ọmọdé ní í ṣe gbadé gẹ̀ẹ́sì báyìí. ọ̀tún mi ẹ bí mo bẹ̀ ọ́ náà bí mo ṣe tó yìí ni mo ṣe náà máa bẹ̀ ọ báyìí mo ní mo forí bàbá mi ọkọ ọmọ bínú. Hmm. <laughs> ọ̀dà náà ẹ jẹ́ wàá rán létí ìkíní kan wọ̀ tán ǹjẹ́ ọmọ pé ìran ní kọ́ ìran kan ní ìyá ẹ̀ wẹ̀wù ìbànújẹ́ tó tóbi ni kí májèsí ó òbí alákejì bàbá rẹ̀ gangan yóò máa fẹnu rẹ̀ gbolẹ̀ níwájú èmi aláyàbí òkè. kábíyèsí èmi mọ sọdẹ fún mi. kábíyèsí kò lè wá dọ̀ ọba ìlú wa ní àwọn amábìọ́ èmi ló ti káyẹ̀ bó tiẹ̀ lóògùn ni ọba ìlú wa àwọn dọ̀bálẹ̀ fún ọ kò kò lè bá mu ẹni ayọ̀ wí o ẹ̀yìn kábíyèsí ọwọ́ abẹ́ ọ ẹ̀bẹ̀ kọ ẹ̀bẹ̀ ni. Ah, bàbá mi mójó yín ni o. mójó kí ló dé dókòdókò bó ah, ah. lọ ń lọ ń wò. ṣùgbọ́n iná lè rán ni sí mi. Ah, ó bá jó dàárọ̀ lọ tó wà àwọn tó tẹ̀lé ọ ń kọ́. wọ́n ń bẹ ń ta. ọ̀rọ̀ baálé rẹ̀ mo rán ni sí ọ sí. Si ṣé kò sí. à ah, ń bẹ o òun pẹ̀lú dágbólu ni o. kí wọ́n lọ ṣe. ó sọ̀rọ̀ burúkú sí dágbólu kí baálé rẹ̀ ọmọ pé dágbólu ní bàbá ń bà án. Ah, ah. àwa bẹ̀ títí mo bẹ̀ mo fẹ́ sọ fún ọ dágbólu sọ fún mi pé ó dìgbà tí kábíyèsí bá wá dọ̀bálẹ̀ fún kó n tó lè gbẹ́bẹ̀ lọ́yà kábíyèsí bò nítorí náà bá ọkọ rẹ sọ̀rọ̀ onímúní kọ́ lọ rèé bẹ́ẹ̀ dágbólu èmi náà sì tán bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi mo wá bẹ̀ ọ́ dákun má jẹ́ kí kábíyèsí ọgbọ́rọ̀ yìí o àti ìyàwó rẹ̀ olórí èmbínú làwọn méjèèjì wọn lè máa bínú kí dágbólu náà máa bínú ní nǹkan ọba bàjẹ́ sọ̀rọ̀ mi yóò dákun má jẹ́ wọn gbọ́. sẹ́ni nǹkan tẹ rán ni sí mi náà ni. ó ń nu. máa bá a sọ̀rọ̀. ọ̀ka rẹ̀ máa lọ ilé àjẹm ọ̀kàrẹ̀ ọmọ dáadáa òjèm ọ̀kàrẹ̀ ó dàárọ̀. ìyá rẹ ló fẹjọ́ rẹ sùn wọ́n ní wọ́n bá ẹ sọ̀rọ̀ wípé kó o fẹ́ gbadé wọ́n ló sọ pé ìwọ ò ní fẹ́ gbadé gbọ́ síbẹ̀ ni lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kí ló dé tí wọ́n fi ń bá ọ sọ̀rọ̀ tí wọ́n ń la gidi kọ́ńtakọ́ńta wo mi ìgbúdọ̀ rẹ́sẹ̀ nílé àjàní àbí kí ni wọ́n ń pe kinní hàn tí ń bá rẹ́sẹ̀ ń bẹ̀ àtiwọ́ àtòun gélégbẹ̀yìn méjèèjì. ìyá mi ẹ ti ẹ̀ gbọ́ tẹnu mi náà kẹ́tí ẹ jẹ́ ń ṣàlàyé ara mi. àlàyé wo ló wà lẹ́nu dérò ẹ̀ tó ń sọ tó ju ti ìyá àti bàbá rẹ sọ fún ọ. emi ò gbọdọ̀ gbọ́ pé o tún lọ sí ibòmíì ọ̀dọ̀ ọkọ rẹ ta ni kò fẹ́ náà lèmi náà fọwọ́ sí. ṣé lọ dé àgbàwé pátápátá la tí wàá ṣe ní ìsìn. bó ló ti máa irú ọ̀rọ̀ bá ń lọ́wọ́ mi nígbà tó mọ̀ pé kò sí tí mo lè ṣe sọ́rọ̀ ìyá àgbà bí n bá tiẹ̀ kọ̀rọ̀ mi lè kọ̀rọ̀ sí ìyá àgbà ọmọ èmi fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín o ṣé tòótọ́ lẹ fẹ́ràn ni. irú ìbéèrè àpọ̀dà wo nu. tí mo ní sájà ni. ń dá náà ẹ mọ̀ bínú èmi kàn fẹ́ gbà yín nímọ̀ràn kan ni o èmi ìbádá alábàá wípé kẹ́yìn àtàjà ní kẹ́ ẹ gbìmọ̀ pọ̀ kẹ́ ẹ fìlú ìsílẹ̀ kẹ́ ẹ sá lọ fún wa. ká a sá lọ ń lù. bẹ́ẹ̀ ni ọmọ wa ọ̀rọ̀ sí ló sọ ohun lóòótọ́ o ká a sá lọ sílùú tẹ́nìkan kan ò ti ní í mọ̀ wá. bẹ́ẹ̀ bá wá dọ̀hùn bẹ́ẹ̀ bá wá bímọ ẹ wá padà wá sáàrin ìlú àti kábíyèsí o àti ìyá ayé o kò sí ohun tí wọ́n fi yín ṣe mọ́. tọrọ ló sọ òótọ́ ọ̀rọ̀ ni kò sí ohun tí wọ́n fi wá ṣe mọ́ ó ọ̀rẹ́ mi àpò òyìnbó gbogbo tí ń rùn lẹ́kùnlú àti bá wà nìjọ àdúpẹ́ ohun tá a fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí o. bíi kínú. ọ̀rọ̀ gbadé àtàdéọlá ó ti bọ́ sí i. bó ló ṣe bó ṣe gbé e gbà. o ṣeun ń gbèmí àti bàbá rẹ̀ pé tá a bá sọ̀rọ̀ tí ò gbọ́ mo wá ro kí ni í ṣe bí mo ṣe gbọ́dọ̀ ìyá mi lọ ìyá àgbà nígbà mo débẹ̀ mo ṣàlàyé fún un àwọn náà wá pọ̀ sí mọ̀ pé adéọlá kì í kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu. ìyá àgbà ti sọ tó bọ́ sí i lọ́wọ́ tán. ọmọ ìṣẹ̀wọ̀n ọ̀rẹ́ mi mo mọ̀ dúpẹ́ ọlọ́run wo sí ẹlẹ́dàá mi ò ṣe o. Ah, a ní sinmi láàfin. a dúpẹ́. n tí ojú wa ń rí láàfin lórí ọ̀rọ̀ adéọlá wa yìí látọ̀dọ̀ gbádégẹ̀sìn a ṣe é sùn. bàbá wí o adéọlá kò tiẹ̀ jẹ́ anísìnmi mọ́. ó sì mọ̀ pé gbádégẹ̀sìn rẹ̀ rẹ̀ ọ́ látẹnumọ́ tí ọmọ rẹ̀ bá wojúmọ́ nǹkan báyìí àfi bí n ti ń wà ń bá tẹ̀ lọ. bẹ́ẹ̀ sì á mọ̀ wò ó kì í déédéé wojúmọ́ nǹkan bí ọba dídí pàtàkì o dájúdájú èso oore gidi kan ní ọ̀jáde látọ̀dọ̀ ọmọ náà ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi ojú òní tì ọ́. àjọ dúpẹ́ náà ni okú mọ̀ wípé àfẹ́ káwọn ọmọ wa ó yára wọn àfẹ́ ọlọ́bì kankan bọ́mọ ọlá ni wọ́n olúwa ṣeun. ọ̀rẹ́ mi mo jó yín kọ́ náà ni ojú rẹ̀ mọ̀ gúnrégé o. <laughs> àtúpọ̀ bọ̀bọ̀ ọ̀tún rẹ̀ mọ́ ojú rẹ̀ agúnrégé ìtọ́jú tí gbádégẹ ṣe ń fún un kí n lọ lọ́ọ̀gán. mo mọ̀ náà mo fi ń wí báwọn bójú rẹ̀ gúnrégé. ẹ wá gbọ́ òjò òkè agbálógún yìí o ìwọ náà ti débi tágbà mi torí ò ti níyàwó lẹ́yìn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà àti adéọlá ẹ ìṣọ̀tá ara yín ọ̀rẹ́ ni torí àwa lájọ bí yín wo ọmọ ọ̀rọ̀ àfihàn àìjọ owó láàfin. àbí mo mọ̀ pé kò sáyé òwú jíjẹ láàfin <laughs> kẹ́sì á máa wo ọba lọ́la gbogbo ìgbà náà máa ń jẹ ọ̀rọ̀ adéọlá lẹ́nu bí n bá ilé délé bí n bá sọ fún ọ pé gbogbo ètò ti tò oorun tá a sùn yóò yàtọ̀ lálẹ́ yìí. <laughs> ó káàyè. Ah, ọmọ àwọn òkúrò wà lẹ́ẹ̀kọ́. Eh. gbàdégé ń bọ̀ o ẹni oní. Eh, adúpẹ́ pé gbogbo ẹ̀ o ti yanjú nù tí o gbọ́ ó káàyè ọmọ dáadáa tí ẹ ní. àwa náà la bí i àwa la bí i àwa la bí i gbogbo yín pọ̀ ẹ ṣe ọ̀gá wa. ẹ ti ọ̀rẹ́ mi o ọlọ́pàá bá wò ó. ọ̀rẹ́ mi èmi àti bàbá rẹ̀ gan-an ó níbi àdí sí. Ọbalọ́lá Ọbalọ́lá mm-hmm. ẹ̀ ń sùn ni. Ah. wọ́n fẹ́ ra ni. ẹ sì awòye òkè lọ sùn. ọ̀gbọ́n táwọn àgbà ní ògbédùn yóò mú un dìde àbí ẹsẹ ti wọ. rárá o dídùn inú mi ló ṣe bẹ́ẹ̀ ṣe wọ̀ ọba ma hmm? fẹ́ ba kan. Ma sọ ìgbénú ẹ̀rọ. ẹ má bì ọbalọ́la hmm? mo fẹ́ kẹ́ ẹ lọ ṣọ́ra yín láàrin ìlú yìí mo sì fẹ́ kẹ́ ẹ nítẹríba fún tẹrú tọmọ mo fẹ́ kẹ́ ẹ máa bọ̀wọ̀ fáwọn àgbà. mo joyè ọlá. ọbalọ́la. sáré nìkan nílẹ̀ yìí tó ní mò ń gùn gàràgàrà. rárá o. wà á ti jẹ́. bàbá mi ló kàn rán ni sí mi hmm? nípa àwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yìn àti dágbòlù. bàbá rẹ̀ rán mi sí ọ. lórí ọ̀rọ̀ èmi àti dágbólu. bẹ́ẹ̀ni. ọ̀dà mo tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ikún ló loko bí pàkúté ni. bójúmọ́ bá ti mọ́ lọ́la nǹkan tí wọ́n bá dágbólu fà nínú ìlú yìí. àwọn náà mọ̀ pé mi ní ìṣẹ̀ràn rírọ̀. mo jó yẹn lá. ọba lọ́la. dákun ò mọ àǹkìlọ̀ fún ọkọ sọ́ra rẹ̀. kó o sì bá bàbá rẹ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tí ọmọ tí ọmọ ẹsẹ̀ kan bá di tiẹ̀. ọba lọ́la ọba lọ́la ọba lọ́la ah, ah, ah, ẹ gbà mí ìjẹ́ wọn tí wọ́n sọ̀rọ̀ sọ báyìí. wọ́n máa wá dáràn o. ta ni o. ìyá mi èmi mo jọyàn ọlá ni o. máa wọlé bọ̀ àwọn ò tilẹ̀kùn ẹnlẹ́ ìyá wa sí òsì òsùn yín òrùrù baálé mi ni kí ló ṣe gbẹ́dẹ̀ gẹ̀ẹ́sì. bàbá mi ló rán ni sí mi wọ́n sì ní bá baálé mi sọ̀rọ̀ ń pa àwọ̀ tí ń bẹ láàrin àwọn àti dágbòrò èyí ò ní wọ́n á bá mi sọ̀rọ̀ bá dà síbínú mo ní kó máa bọ̀wọ̀ fún tẹrú tọmọ láàrin ìlú wọn á ní wá bá yín kẹ́ ẹ bá ń bù wọ́n sùúrù. <laughs> ọmọ ǹlẹ́ o ìmọ̀ràn tó mọ̀ràn ràn gbà ó ṣe o gbọ́nà òjòyànlá ọmọ èké ló ń pè mí ọ̀rọ̀ rẹ̀ yé mi ṣùgbọ́n rántí ẹ̀yìn níjọ́ kìíní àná tí mo mú ọ lọ sí ọ̀dọ̀ olórí ìyá adéọlá ìjọ rántí ń tọ́bọ̀ sọ́jọ́ náà lọ́hùn. ọ̀rọ̀ pọ̀ tán bá ń sọ ń jóná ìyá wa. nípa owú jíjẹ. wọ́n láì jowú láàfin ni. sọ wá ti jòwú lẹ́sìn. ìyá mi mi ò jowú ò jowú èwo láà jowú sí. ọ̀rọ̀ yín yé mi ìwọ àti bàbá rẹ pẹ̀lú kí ní olórí burúkú ológun kan ẹ pawọ́pọ̀ ẹ fẹ́ pọ ọmọ tèmi Gbádégẹṣin kí ló ṣe tójú òṣèré o torí pọ́ fẹ́ fẹ́ yàwó lé ọ lára rẹ wá ń gbóná sí tẹ ẹ pawọ́pọ̀ àtọ bàbá rẹ tẹ ẹ pa mí lọ́mọ ẹ tanra yín bàbá pa àmúlẹ̀ ọ̀la làmú só yí ọ báwọn ẹnu ẹnu báyìí lẹsẹ̀ pàkó ojú ọ̀nà wá jẹ́ sọ fún ọ torí ìyá ọ̀sìn kábíyèsí ọgbọ̀n. ìyá mi dákun ẹ má jẹ kábíyèsí ọgbọ̀n ìyá mi ẹjọ́ ìyá mi dákun ẹ má jẹ kábíyèsí ọgbọ̀n ìyá mi ẹjọ́ bọ́tà yàrá mi kábíyèsí yà sí agbọ́n wọn là á jùlẹ̀ kíta lògbó fún ọ ọyà ah, bọ́tà ọ̀daràn ìyá mi ẹjọ́ bọ́tà ah, ojú tí mo dì tí n bá sì bọ́ ìmọ̀ sẹ́ni mo ń gbà yà ni. ìgbòho sí dẹ́gbọ́lù dẹ́gbọ́lù bàbá ń bọ̀ bóde o. ta lolúwa rẹ. ta la so pàtà pínpín mú ẹ ni. gbadé gẹ̀ẹ́sì ṣé kò sí nǹkan kan. ó sí o ó sí ọmọ rí ẹ sì sí sọnù pẹ̀lú gbọ́nà kí ló kàn ń bi ọ̀rọ̀ mi ẹ̀yin àgbàyà àgbàrá dáradá rédèrèdè játijàti rán dáradára yìí ẹ̀yin àkótó lọ́ọ́ yẹn sùn kí ni bá dé ná kí lọ̀rọ̀ tí ọ̀kàn yín tí wàá dà yín lágbónú kí ni tí ọ̀kàn yín tẹ́ ẹ torí ẹ̀ tó kó wálé sí. Ah, ah. bí n bá fẹ́ bìnrin ebé mi mo lówó tí mo fi fẹ́ bìnrin ọmọ ọba ni mí ìran bàbá mi ní fẹ́ lógún lọ́gbọ̀n kìí ṣe bí ẹ̀yin ìran kíran ẹ̀yin jàtijàti rédèrèdè rándanrandan wọ̀nyí. bẹ́ẹ̀ jámọ̀ kankan láàrin ìlú kí wàá ní tiẹ̀ ìwọ ọmọ tálíkà ọmọ tálípàtà ọmọ tálípàpà tó òrówó tó efẹ́ kan ọfẹ́ kan tán òrówó gẹrí àbí ẹ̀fẹ́ kejì bẹ́ẹ̀ ni mo sọ ọkọ̀ jẹ́nu mi lọ. lọ sọ́ra rẹ o gbogbo rádaràdà rédèrèdè tẹ̀ ń ṣe tó lọlẹ̀ bí àpòpọ̀ pẹ̀lú àwọn àna mi ẹ̀yin wá ń sọ wípé èmi fẹ́ fẹ́ kejì ẹ fẹ́ yẹjú mi ẹ fẹ́ palẹ̀ ọ̀làrun ẹ fẹ́ pa mí. ẹ wo ìgbà ni wọ́n pa ẹnìkan ìpá wo bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mú ni ọ̀la lẹ́ẹ̀mú èmi ò ṣe pa o. gbadé gẹ̀ẹ́sì ọmọ àlè ni ọ ọmọ àlè olóòbù kú nìwọ yìí ọgbọ wò mí o ó ti fi ẹnu rẹ pẹ̀gàn òde lónìí ó fi orí ara rẹ rù délé lónìí lówó lé olóògbòdò dandan ni kò sì tó mọ. lẹ́nu ẹ̀ ẹ̀ lọ́wọ́ mi bàbá tóbi bàbá làbàbà rẹ̀ káyé mi nìkan. Everybody, bẹ̀rẹ̀ jẹ́ sí For kò sólú ẹ̀. bàbá bàbá yìí